na him make me come call you girl you want shake Me will take her shake just three months take her sign she oṣù her come online make her come online mi ni wá síbi wọ́n on instagram came in lo facebook we go use everything. okay the ring is opened you wanna take a bet you wanna take a go you won't smile after three months just three months i bet you. sori ó wà lórí àìsàn yes or no ohun tó díkẹ́ sọ́ńbẹ̀ yóò ní pé ọ̀rẹ́ òun ló ní gíslọ́và ìjọ tó ti mú ẹ ń gíslọ́và ṣó ti bọ́ta pé kó bá jẹ́ pé ìwọ ni gíslọ́và kó wá fi òun ọmọ méjèèjì tó bí bọ́ta bí abiyamọ kò fi wọ́n gégùn níwájú gbogbo ayé pé tó bá jẹ́wọ́ ló ní gíslọ́và kí o fi ọwọ́ ara ẹ méjèèjì ṣe nǹkan báyìí orí àwọn ọmọ yẹn ò fi taratara bọ́ta rí mi ò ní kó má wàá jọ torí ọlọ́run á tiẹ̀ wá ní orúkọ bàbá ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa nítorí pé ọlọ́run á tiẹ̀ wá ẹ̀mí mímọ́ gba ìyìn mi sílẹ̀ nítorí mọ̀ pé ègì á dì ẹ̀ wá ẹ̀mí mímọ́ gba gbogbo ògo nítorí mo mọ̀ pé àṣàṣì á tiẹ̀ wá bá mi a lè tán máa ṣe lórí Instagram jẹ́ kí èmi wà lórí Facebook loaded ẹ̀mí mímọ́ gba gbogbo ògo Ìyábọ̀ at the end of it all ẹ̀mí mímọ́ gba ògo ọlọ́run sọ pé bá ṣe máa lo twenty twenty four lélẹ̀ máa pín time mi ni mi ì ní ṣe oṣù mẹ́ta fún ẹ mo tuntun sọ fún ẹ tí o bá survive three months of this war padà wá bẹ́ẹ̀ mi àbíkẹ́ kó sọ pé ọmọ àlè ni mi mi ò sọ pé lónìí kú you go hot you never hot before you never know wetin dem dey call fracas o mọ nǹkan tó ń pè ní war o ṣì ń jambla ni but why are you coming for me ṣòro pé mi ẹlẹ́gbẹ̀ẹ́ ni Ìyábọ̀ èmi ni èmi ò ń ṣe àwọn regular yín i'm not your regular victim girl turned to a mistake yabo. má ṣe mistake mo bẹ́ẹ̀ ni tó bá dẹ̀ fẹ́ gbẹ́bẹ̀ náà mo bọ̀ ẹ́ lọ́wọ́ wo my handshake is everly ready for it for three months tí mo fún ẹ tí n bá kọjá three months pẹ̀lú ẹ ọmọ àlè ni mí three just three good months wàá go down kọjá nǹkan tó rò má bẹ̀rù má jí sọ̀rọ̀ kó àwọn fans ẹ wá jẹ́ kémi ní just ten that are well trained for war it's not just about mouth ranting or saying rubbish.